أنه لا يجس أحد إلا من تمسك بنصيحته واعلام أن من وصال رسول الله صلى الله عليه وسلم أن يقول من بطل عمله لم يسرعه نفسه عباد الله وخطبتنا اليوم لا يزال مبنية على خالقها ألا وهي قوله صلى الله عليه وسلم فطعته يظلمه الله في ظله يوم لا ظل إلا ظله وقد ذكر واشنطن هؤلاء هذا هو إمام عادل وثانيه شاب نشر في عبادة الله كما ذكره رسول الله صلى الله عليه وسلم في حديثه الشريف ويسأل لماذا ذكر رسول الله صلى الله عليه وسلم شابا ولم يذكر شيئا الجواب يجب لا شك أن الشباب يتميز بخصائص لا توجد في غيره وكثرة الشباب هي المرحلة التي يتمتع فيها الإنسان بكامل القوة الجسمية وأن الشباب هم رجال الغد وأباه المستقبل وعليهم محبة فريدية الأجيال قادما وأن في صلاح الشباب خلاف للأمة وأن فسادهم فساد لها أيها الشباب علموا أن دينكم هو خير الدين وأمتكم هي خير الأمة واعلموا أن هذه الخيرية فائدة لها ما دمتم متمسكون متمسكين بدينكم وعليكم أن تكون همتكم بعد إخلال أنفسكم إخلال الآخرين وعجلوا أن تكونوا داعية للسوء واعلموا أن قدوتكم الحقيقية هو محمد صلى الله عليه وسلم واحذروا من تقليد العامة واقدروا على مشقة فعل الطاعة وترك المعصية تستكين حتى تستكين أنفسكم على ذلك وعليكم ألا تتحسروا بما يسقط منكم أو يلزمكم قال قال الله سبحانه وتعالى إن الذين أجرموا كانوا من الذين آمنوا يضحكون واعلم أنه آباء المصطفى فلا بد أن تعيدوا أنفسكم لتربية أبنائكم وتربية صحيحة واصلحوا أنفسكم بالعلم والعدل وعليكم أن تكونوا حاضرين من حقوقها الأدامة وكونوا مع الصادقين والصائمين والصابرين والمتمسكين بكتاب وسنة ẹ̀dá ọgbẹ́ fún ọlọ́run àríkùnkẹ́ rẹ̀ kó lọ bá lé wọn ṣùgbẹ́ kó lọ bá wọn lé wọn èèyàn ló ti ọlọ́run ẹ̀yí bá bẹ̀rẹ̀ ọlọ́run wá ó gbogbo àsọ́lẹ̀ àlẹ́wọ̀n ṣùgbẹ́ kó lọ gbogbo pàtí jẹ́ àsọ́lé ànábì ẹ̀jẹ̀ àti dáadáa lórí rẹ̀. ká mọ lọ́wọ́ ká gbọ́ yé ká sì máa lò ó nígbà tí àsọ́lé ànábì ọ̀hún ṣọ́nà tó lọ́wọ́. àsọ́lé ànábì pọ̀ nínú àsọ́lé ànábì sọ̀rọ̀ lọ́rùn àìlèwọ̀ sẹ́lẹ̀ tí ń sọ fún wa ní pẹ́pẹ́ ní kọ̀ọ̀kan wa ká múra lórí iṣẹ́ wa ni. iṣẹ́ bàbá ọ̀sọ̀rọ̀ iṣẹ́ ọmọ ọ̀tọ̀ ìyàwó ọ̀tọ̀ ọkọ ọ̀tọ̀. Lèyí máa ní ikú lérí ẹ̀sìn ọjọ́ tàbí ọmọ láti sọ ọgbà ọmọ rẹ̀ lọ sẹ́lẹ̀. Kọ́lá bá mú òfin rẹ̀ bá ní àwọn òfẹ́ ṣé ọmọ tàbí mi ní padà wọn lókè lé mi. Kọ́lá bá mi sọ ọmọ ọmọ rẹ̀ lọ sẹ́lẹ̀ ó sọ mi àdéhùn rẹ̀ pé ọmọ láti ọ̀rọ̀ àmàlù òkú láti ìrẹ̀ òkú náà. Àlẹ́ mi sọ ọmọ ọmọ rẹ̀ lọ sẹ́lẹ̀ ó ní èsì tẹ̀lé ló àdébí sọ̀rọ̀ máa wà lọ́kẹ́ ó ní mọ̀lẹ́bí kan ò lè mú bẹ̀rẹ̀ síwájú kò sí bí mọ̀lẹ́bí náà ti rí níwájú ọmọ ó yá ah, sọmọ mi lábájá ìgbà tí tiẹ̀ wájú báyìí àgbàgbà kẹfà òfin sí àyè àdébí kò sí jẹrẹ. Àdébí sọ̀rọ̀ máa wà lọ́kẹ́ sánlá ah, níbi ìgbà mọ̀lẹ́bí rẹ̀ lápapọ̀ ó lẹ́nu mọ̀lẹ́bí mi ẹ̀gbọ́n sọ́mọ máa sọ bá ti gbá lè fi hàmà ẹ̀yìn lágbára pẹ̀lú ẹsẹ̀ fún yín. Àwọn tó gbọ́ ti ẹnu mọ̀lẹ́bí rẹ̀ kó sọ fún wọn, àwọn tó gbọ́ kó sọ fún wọn. Àlejò sọ̀rọ̀ lọ́wọ́ àríwá sẹ́lẹ̀ kọ́nà ojú ọmọ ẹ̀rọ ìyá Fáàlìmà ní ìyá Muhammad ní ìmọ̀ sí ìmọ̀lẹ̀. Gbogbo tó wá béèrè lónìí lójú kí àmì béèrè ètò ìpàdé rẹ̀.

láàrí ẹ arínú àwọn ọmọ rẹ̀ tí wọ́n jẹ́ sáré àjọyọ̀ Muhammad ọmọ rẹ̀ a sì nínú àwọn ẹni ọkọ ẹni ọlọ́run ìyàwó ẹni ọlọ́run tó yàrá wọn àríbàbá ẹni ọlọ́run tó yàrá rẹ̀ kò sí bẹ́ẹ̀ ọlọ́run ní kò sí bẹ́ẹ̀ kálukú pẹ̀lú ẹgbàá ṣe wọ́n gbẹ́gbẹ́ náà ọ̀sán bá wa sọ ní ẹ̀yọ́ òun náà ọ̀rọ̀ nípa ọjọ́ ìsìlámù àti ká sọ pé inú àwọn tẹ̀lé ọjọ́ ìsìlámù ìlànà tó bẹ́ẹ̀ ìlànà dúró ọjọ́ ìsìlámù tó ń wálẹ̀ tí ò ní ju lẹ́yìn tí mo dún ọmọ èèyàn ìlànà pọ̀ àlẹ́bí ni kí ìlànà òbí náà yìí kò àwọn kan bẹ́ẹ̀ lọ́wọ́ ìjọba rẹ̀ ìnira òun ni àwọn ìgbẹ́mọ̀ ẹni bá ti fẹ́ àṣọ ìdíò wà jẹ́ wòlé ọlọ́run wà jẹ́ ẹgbẹ́ kan bá wòlí tí o bá ti ṣe kò lọ àlejòwáyé ní àwọn ọ̀rọ̀ ìwé ṣe gbogbo ẹ bá ti wà ilé òṣìṣẹ́ ìfẹ́ ìkànnì àwọn ilé àti kò ṣe é alákọ̀ọ́kọ́ làbàrá ìgbẹ̀gbọ̀n ìbámu ààrẹ ní ẹ̀ka ìjà síwájú ní nílé láàrin àwọn tí ń pa ọdún lórí. Àtúntò àwọn ilé ìlú kíkún parí òun mọ́sálásí o. Àwọn onímọ̀ wọ́n ní gbogbo ẹ̀ tó wá jẹ́ sí alámọ̀rí àwọn èèyàn bẹ lọ́wọ́ rẹ̀ wọ́n ẹ̀rọ ti gbé láti ṣe yára. Àbáwọn yóò bí wúwà fìmà ìmọ̀mù láti fi àbúrò àtàwọn ẹ̀ka ẹ̀gbọ́n àwọn àbúrò rẹ̀ wọ́n kéde àwọn àkọlé àwọn àbúrò rẹ̀ lọ́wọ́ rẹ̀. Àwọn ìmọ̀mù òbí láàrin àwọn ọmọ wọ̀nyí náà kọ́dà ọkọ̀ láàrin àwọn ìyàwó rẹ̀ ọkùnrin tó ọkùnrin kan wọ̀nyí náà ìwọ́n máa ń sí wọ̀nyí náà lọ́kà dí àdúgbò ìdáhùn bá ní ilé ìmáàmù gómìnà wọ̀nyí náà. ẹni bá ti wà ń kó ní ìrírí àwọn èèyàn gbogbo ọ̀sùn báyìí. èyí tó ń tẹ́lẹ̀ kejì nínú àwọn tí Ànábì sallallahu alaihi wa sallam kó dákọ́ Ànábì ṣáàbùn lẹ́ṣà tí ìbàdàn ti wà. nínú àwọn tọ́lọ̀ wọn sàánú tọ́lọ̀ wọn kàn lé pẹ̀lú àlẹ́kẹ̀yà pẹ̀lú mojí ṣáàbùn lẹ́ṣà tí ìbàdàn ti wà. òun náà ní ọ̀dọ́ ọ̀dọ́ máa gbé ìkọ̀dọ́ rẹ̀ tí ìbàdàn ti wà. ilé ìsìnkẹ́ ìsọ̀rọ̀ náà ló lò ó. bụrụ ọdún mélòó la lónìí tí wọ́n ń ní ó kéré o. tí ó dé tàbí ní ka ọmọ ẹ̀rọ tẹ́lẹ̀ tó dá tó dá àgbàlagbà. ọ̀dọ́ ó kan lára táwọn àgbàlagbà wé. àwọn sọ̀rọ̀ yìí òṣèlú yìí ṣe ìsáàmù fẹ́rẹ̀ kalẹ̀ kó lè bàbá jẹ́jà fún ọ̀dọ́ mi. ọ̀sẹ̀ látàrí olóṣèlú tá a bá nínú àwọn ọ̀dọ́ tí wọ́n ti lọ́nà èèmọ́ mẹ́mẹ́ ìbáraẹ̀ tó jẹ́ ọ̀dọ́ kó wá sí ọ̀dọ́ rẹ̀ tó tọ́lọ́ ni àṣà

àwọn àbáyé nínú àwọn ọ̀ràn àwọn àwà ìwà ọ̀ràn ọmọ ọkọ̀ ọ̀dọ́ tẹ́lẹ̀ lọ́gbà àgbà ọ̀pọ̀ lè wò hàn ẹ̀ka máa bẹ̀rẹ̀ ní ìlú ìgbọ́nlẹ̀ ẹni kan ní ọmọ lórí ẹ̀ ẹni bí wọn tọ́jú à alóbẹ̀rẹ̀ àkókò tó tó tó wèrè mo fẹ́ràn mo ní àgbéǹdì wèrè wọ́n ní ìgbà lọ́tọ̀ ẹ̀rẹ́ ti lé lọ́tọ̀ gbogbo ayé yìí lékún wọ́n ti yá wọ́n ti yá lékún. ẹ̀wọ̀n ọ̀dọ́ mi ni wọ́n ti dára mẹ́ta kiri. omi àti gbogbo tọ́nà fún abilẹ̀ alóhùn sáré ìgbọ̀dọ̀ ní sábà rẹ̀ tó lóhùn gbogbo eléyìí ọmọ gbogbo lórí. àlejò yẹn ti pé mi. ló fà ojú ìṣẹ́ náà láàyè àsìkò ìṣe ìdánimọ̀ tí máa ń fa ọ̀dọ́ àbíkú ọmọ àwọn ọ̀rẹ́ ọ̀sán náà alẹ́bìnrin ẹni tẹ̀ mà lẹ́yìn ọ̀dọ́ ẹ̀fọ́ láti jẹ náà kò òun wà àwọn bẹ ní ti àwọn òní wọn ẹ̀ ní abàlàbà wọn àwọn àti abàlàbà ọ̀kan díẹ̀ díẹ̀ àwọn ọ̀dọ́ àwọn òní àwọn tí ò náà òṣèlérí wọ́n pàtó láti òṣèlé òṣèlé wọ́n ní kò fún òṣèlé gẹ́gẹ́gẹ́ olùmọ̀ náà pọ̀ ẹ̀jọ́ náà ni wọ́n làwọn òyàrí kọ̀ọ̀nà àwọn lè fún ẹgbẹ̀rún wákàtí olùsọ̀pátá lè tòrò àwọn ọlọ́dẹ̀ náà rí kò sí òṣèlé ìsọ̀nà òkú òṣèlé tàbí bẹ́ẹ̀ àwọn ọlọ́dẹ̀ náà rí bẹ́ẹ̀ kẹ́lẹ́ lé bọ́ọ̀lù àwọn ọlọ́dẹ̀ náà rí bọ́ọ̀lù àti kò wọ́n ti gba nínú lé bọ́ọ̀lù àwọn ẹ̀kọ́ ní kò bẹ́ẹ̀ ẹnu ẹlùmílẹ̀ kóbìnù gíra wákàtí kan mẹ́ta mẹ́rin bẹ́ẹ̀ ẹjọ́ka ẹjọ́ka kùránù láàrin ẹni márùn yọ yóò mọ̀ ní àwọn òun àkókò ẹ sábà yọ̀dọ̀ sábà lè rí ada kí ẹni máa gbé ẹni máa tọ́lọ́ àti Muhammad sọ̀rọ̀ àti ẹ̀fẹ̀ kíkẹ́ kíkẹ́ rí. ọ̀nà ìgbà káwọn ọmọ ní kọ́lọ̀mù fẹ́ ṣe súnà tàbí Muhammad sallallahu alaihi wasallam àbẹ́gbọ́n tó ní kọ́lọ̀mù fẹ́ ṣe súnà tàbí Muhammad ẹjọ́ dámẹ́ ẹjọ́ tẹ́lẹ̀ jálẹ̀ ẹgbọ́n tí ní eré rẹ̀ àwùjọ yìí burú pọ̀ bẹ́ẹ̀ bí ọ̀dọ́ fẹ́ ti kọ́mọ ọ̀rùn ló ṣe ọ̀dọ́ tó fẹ́ ti bàjẹ́ ó lè lọ ẹwùta lórí bẹ́ẹ̀ bá jáde nítorí òun fẹ́ máa kọrin òun wọ́n tó lè rà nínú ìgbà náà ọ̀nà fẹ́ kí owó tí àníwá ní òní àwùjọ wọn ràn ọ̀dọ́ lọ́wọ́ lórí bàjẹ́ wọn ẹ̀kọ́lẹ́jì ọ̀dọ́ lórí dáadáa kọ́dà àwọn alẹ́ ọ̀dọ́ tí mo èyí tí mo gbóná àwọn ọ̀dọ́ àti ṣe ìyàwó náà àwọn ọ̀dọ́ àtọ́wọ́bìnrin fún ìsàdọ́ta àti inú ẹ̀rù lẹ́gbà mí every friday ẹ̀ nígbàlẹ́ òní sílẹ̀ lálẹ́ mọ́tí mọ́tí mọ́tí mọ́tí mọ́tí

àtẹ́sílẹ̀ tí àkọ́fẹ́fẹ́ náà tó parí ní ẹ̀dẹ́rù fún àdúgbò lílé tó ń fẹ́ tó tọ́lọ̀ tàlẹ́bà fún ọlọ́pàá wà nílé ọ̀dọ́ wọn ti fi lè fi ààbẹ̀ bọ́ tó ti ń bọ̀ lọ́pàá kálórò tí ó bọ̀lẹ̀ ìjábò kọrí ìpínlẹ̀ kan ní orí àáyọkún lẹ́yìn ìsàlẹ̀ èyí ló fẹ́ tẹ̀lé kọjọ́ tàbí ẹ̀kọ́ ṣe tó bá rí bẹ́ẹ̀ ìwọ ọ̀dọ́ tó bá gbé irú àwọn ọ̀rọ̀ tọ́lọ̀ tí ọmọ nù má da wọn lórí o ó jẹ́ àgbẹ̀dọ̀ ọ̀kan tó sọ̀rọ̀ bá wọn ayọ̀ tẹ́lẹ̀ ọdún ẹ̀fọ́ àtọ̀ gbogbo ẹni tẹ́ ẹ̀rọ bá tó nǹkan kí ìlú wà lẹ́nà kò fún ẹlẹ́gbẹ̀ẹ́ tó lọ lọ́wọ́ ṣáà àbòrò mẹ́ṣẹ̀ àbẹ̀rẹ̀ àlejò gbogbo ọ̀dọ́ tó fi àsìkò ọ̀dọ́ rẹ̀. Ẹ tó ti lọ́nà tí ó ti lẹ́pẹ́ dandan. Àmàlẹ́ ni ọlọ́run promise pé òun ó fún ní gbòòdì láti jẹ ọ̀dọ́ láti jẹ Nàìjíríà. Wọ́n tó sọ pé èèyàn lọ wá gbòòdì tí ó sá àsìkò ní àwọn òbí lọ́wọ́ àti ọ̀dọ́. Àlejò wọn dá pàtó lára. Àlejò ẹ̀yìn àgbàlagbà kẹ́ bá tó ná ìsìn náà kí lọ́nà wọn ò fi mọ́ kó o kọ́ láyé tí ó bára káwá alágbàlagbà ẹ́ kó mọ́ra yìí tọ́lọ́ àwọn ọmọ tí bàbá ni wọ́n dá wọ́n ti bàbá wọn dá àwọn bá wa lẹ́tọ̀ pé àbàdá dá ni wọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ọ̀pọ̀ àwọn yàrá yìí ló wọlé fún ọ̀tá bọ̀rọ̀ hàn inú wọn kéré sí dáa lọ ìrọ̀lóbí àlẹ́sí ikú ṣe owó náà wá ní sí àwọn àtìkò tí ẹ̀rọ wọn ń tọ́ láti kò jíbà jẹ́ tètè sínú mọ́sálásí àbáyọ wa sọ ó sì tètè mọ́sálásí ọ̀pọ̀lọpọ̀ apá mọ́sálásí ó sì mọ́sálásí wọn náà à ah, àgbàlagbà tá a bá bá wọn náà ìlú mọ̀ bẹ́ẹ̀ náà rẹ̀ kílọ̀ ní kọ́ọ̀mù ìwọ láìpẹ́ ìgbà tí wọ́n ń wá àtìkọ̀ tó yẹ lọ́wọ́ pé mo fẹ́ ti fẹ́ mo fẹ́ tọ́gbà mo fẹ́ ní mo fẹ́ kọ́lé mo fẹ́ ra rẹ̀ mo fẹ́ ra mọ́tò kí lọ fẹ́ bá ń kó ṣe. o láti ṣe mọ̀ sábà bọ̀ ọ̀nà náà tó kọ́mọ̀ ti fún ọ ní àǹfààní àti túbà Ọlọ́run bá dáadáa máa bá wa jẹ́ òun fọlọ́n bá jẹ pẹ̀lú dáadáa àpàdà sí gbogbo ọmọ ìjẹ̀rì àti gbogbo àgbàlá fún ìjọwọ́ rẹ̀ tó bá níbẹ̀ ní ọ̀dọ́ ẹ̀rù ń gbàdá àǹfààní ńláńlá sẹ́yìn ọ̀dọ́ ní àgbàlagbà ní òní èyí tá ń bọ̀ yẹn tó wá ti bá ẹ̀ nípa àgbà nígbà ọ̀dọ́ tó wá bá ẹ̀ nípa àgbà nípa àgbà lẹ́ni tó bẹ́ẹ̀ tó lọ tí wọ́n ń gbọ́ nǹkan ń sọ yìí pé á èmi sì lo ìgbẹ̀rùwé mi ẹ́ ìṣe ọlọ́ ẹni wọ́n mọ iye nígbà balata yóò máa gba ọkàn rẹ̀ jẹ́ àwọn ẹgbẹ́ àwọn bá yóò lọ́dẹ̀ ṣe àwọn àjọpọ̀ fídíò ká lo ìgbọ̀dọ̀ wa àdá àìgbà àjẹsílá nílẹ̀ ẹ̀sìn ọlọ́run nílẹ̀ ẹ̀sìn ọlọ́run kí ló ń lẹ̀ ẹ̀sìn ọlọ́run kan náà ẹlòmí inú ló dùn ní àgbẹ̀lọ́ náà bá inú ẹ̀sìn ọ̀nà á lò. láti fẹ́ẹ̀rẹ́ tó ti lọ láti fẹ́ẹ̀rẹ́ èyí ẹ̀kọ́ ti sí àìsílẹ̀ bòlílà bòlílà tó káàkiri inú ló dùn. rẹ́rà àgbẹ̀lọ́ náà wá wọ́n láwọn ọ̀dọ́ tó bá lo ẹ̀sìn wọn lórí ìtọ́jọ́ tó yẹ ẹ̀sìn àgbẹ̀lọ́ náà wá láti jẹ́ ìdókòwò ìsìnkú ìsọ̀lẹ̀ bòlílà tó káàkiri àgbàkùn ti ọ ìtọ́jú lẹ́sìn àti kọ̀ọ̀kọ́ra wa ẹja padà sẹ́yìn ẹni kí a máa tún lọ ẹkùn tí ìjà náà ti máa kí àti ní àgbẹ̀tọ̀ pé bí ẹ bá pàṣípà ní ìta wàyí nílọrin bí ẹkùn pàṣípà ní ìta wọn kàtó wọn ti lọ́wọ́ pé ẹ̀kẹ́ agbọ̀rí àdúró àwọn nílẹ̀ àwọn tí wọn náà gbé ẹlọgbọ́n bí àrò mi kàn. ẹ̀kọ́ sáà ẹ̀ bí ẹ̀ bí àdúgbò ọ̀rí àtọ̀ pàtó ọmọ ẹni tí wọ́n pè ní ìlànà gbogbo àwọn ẹja àbí àwọn ìfọwọ́ arẹ́gbó àṣẹrẹ ìyà alẹ́ ti jẹ́ àbí há lẹ́yìn tó lẹ́nu nítorí ìgbà fún wa sáré mú orí wa mọ́ àlejò mú orí wa nígbà ń sọ ní ẹ̀sìn tí wọ́n ń pè ní ẹ̀sìn òní sọ́nà nítorí ìgbà fún wa nígbà pé súnà tí ẹ̀sìn súnà nígbà fún wa sọ̀tọ̀ lọ pé á èmi náà ti fẹ́ mo fẹ́ fi rán ọ̀rọ̀ ń lẹ́yìn ìgbóso ìrọ̀lẹ́ ìgbẹ́ ìrùnkó náà tó bá tó wọ́n ọba lọ́wọ́ bá tó wà rẹ̀ ìṣẹ̀yàwó náà ti gbẹ́gbẹ́gbẹ́ ọlọ́wọ́ bá tó wà rẹ̀ òkókó tẹ̀mí náà mú ìmú máa bọ́m̀bẹ̀rẹ̀ ìsàkẹ́fẹ́ sáńbá kì í náà ìdí náà sáì sí lápẹ̀lẹ́ lọ àtàwọn àfà kéèké àwọn tó ń kéèké kéèké tèmi náà tí mo rí ìkàkọ́ tó wọ́n bèèrè tó ọlọ́wọ́ bá nípa rẹ̀ ṣáàbù nàṣàá nàṣàá tó ìbára tẹ̀lá àlẹ́bí ní ọ̀dọ́ tó lu ọ̀dọ́ rẹ̀ lóríkìrì nílẹ̀ tí ọlọ́run ìtẹ́pẹ̀ lẹ́sìn ọlọ́run wà lẹ́dẹ́ àbíyí nàbíkì náà Muhammadu wọ́n bá ní ẹ̀kọ́ ìdílé àti kàdíyà lọ́wọ́ lórí àbí ọ̀rọ̀ lọ sí ẹ̀ka tó wà fún ọmọ sí láti fi sọ kí ni ṣe kí àwọn àmì rẹ̀ gbọ́ yé lẹ́gbẹ̀rẹ́ ti jàmá. àbẹ̀ lọ àwọn tá a jẹ́ ọ̀dọ́ tọ́wọ́n ní abala ọdún báyìí wọ́n ní abala dídúró. àwọn akẹgbẹ́ wa wọn ayé wa tá a náà jẹ́ ọ̀dọ́ tí èyí wọn ti pa àánú wọn lọ. láìláì láì lọ́ba. tó bá rí bẹ́ẹ̀ àwọn abala tó nígbà máa sọ fún mi àwọn tó tó wá bá wọn náà kò bá wọn náà èmi gbẹ́rẹ́ wọn ní ọmọ tí ní ẹ̀ma kú bá òun lè ní yìí ó bá ń kú bá rẹ̀ káwọn máa fi ìgbà omi àti tó kú lọ àgbàlagbà wọn náà lẹ́ni tí a pọ̀ mẹ́ tí a máa fi pọ̀ àlẹ́bí ní àtàlẹ́ lọ́wọ́ àtàlẹ́ ìṣègùn náà àti ẹ̀yà tí dáadáa yìí bá ti pọ̀ lẹ́kọ̀ọ́ àwọn àti ẹ̀sìn lẹ́yìn náà. ọdún láti ló ní àlọ́ yìí èyí rẹ̀ bá ti kọjá fún ọ̀dọ́ ọ̀sán lọ́wọ́ àlẹ́ àti ìyẹn ọ̀fẹ́ àwọn kà á alákọ̀ọ́kọ́ àká ìmáàmù àlè ẹni bá jẹ́ àtiwájú òṣèré ní. ẹlẹ́ẹ̀kejì ṣáàbù náà ṣàlàyé ìgbà ìjọba ọ̀dọ́ ó ti gbọ́dọ̀ rẹ̀ ọmọdé ìṣòro àti. ẹni kẹta wọn rọ́jò lòlù kọ́ńtò ọ̀hánìmá ẹni tó bá jẹ́ ìgbà ọkàn rẹ̀ ibi òun nínú wà èyí náà yóò ọkẹnu ní ọkàn rẹ̀ ibi òun kọ́kàn lọ́dọ̀ láti yóò máa wù gbọ́dọ̀ ẹnu yóò ti sáà fún aláwọ̀ abá ìbámu ti lọ́wọ́ yóò ti àbọ̀ lóbi láyé ìfọ́kàn rẹ̀ ẹgbẹ́ àti báyìí èyí náà kí n máa sára wọ̀ ní ìdí fún mẹ́rin láti jẹ ìyá wọn àtúgbò ìlú àbí ìjọ ìjọba nínú náà ń tẹnu àdúgbò ọmọ alákọ̀ọ́kọ́ aláyé pẹ́fà gbogbo náà ní kí n lọ àdìgbà gbogbo ìdókòtò ayé ọmọ mi gbogbo wa lé fún mi eré láti fi sọ yìí àdúgbò ọlọ́run àlẹ́fẹ́ òkú ogun àwọn ọmọ mi máa sábà àlẹ́fẹ́ òkú ogun pé ẹni bá lọ́gbà ìlú màdá àlẹ́fẹ́ òkú àníkọ́ tẹ́mì rẹ̀ wà ní ìgbìmọ̀ ọmọdé ọmọ abẹ́rẹ̀ ojú ìmọ̀ rẹ̀ ọlọ́dún tó ti túnmọ̀ náà lórí ọlọ́dún tó ti kan ìwọ̀n abúlé látàrí ọlọ́dún tó ti látàrí lẹ́nu bára bò lẹ́nu tó ti bára láàrí ìtumọ̀ àwọn tó ti bá mi. wọ́n ti pẹ̀lú àwọn ọmọ ẹgbẹ́ tó ń bá ìwọ́n ti rí kìí ṣe tó ń wá gbọ́ pé àlágbáyé ni kọ́tọ́lọ̀ bí dámọ́ ò ní wọ́n fún sánàtàrí tó ká lọ bí àlátàrí ìfún wa fún ẹ̀rí tó ẹni tẹ́ máa pè wọn ẹ̀sìn kan lóṣù àmì ètò ẹ̀mí ìlú tẹ́ bá ti tó bá ti kéré lọ sí láti sálámù láti lọ náà fáwọn tó kọjá mọ́ jáde tó lè lọ lọ́wọ́ ẹni ìkọlọ́pàá àti lọ́wọ́ lọ́wọ́ àmọ́kọ́ ti wà láti lọ́wọ́ báyìí gẹ́gẹ́ bí lọ́la ẹ́ lẹ́yìn òbí ọ̀nà àbúrò ìlànà òbí àwọn ọ̀sẹ̀ ìwọ ti sòkò òun ò lè tó kọ̀ dáadáa amẹ́sí gbogbo ògbà ọdún ohun àìsàn kò fẹ́ gbogbo ògbà ìgbèrò bẹ̀rẹ̀ ní àtọkùnrin àtọbẹ̀rẹ̀ àwọn ará náà bẹ̀rẹ̀ ní tó ti ká wá pé wọ́n dára sí àwọn ọmọ àwọn ọbẹ̀ láti orí ètò láti orí ètò láti orí ètò lówó lọ orí rẹ̀ ti pọ̀ àníkẹ́lẹ̀ náà wà ní mọ́sára ní kẹ́lẹ̀ kẹ́lẹ̀ wà ń fi hàn ọwà lọ́rí ti ní ndụ láti kòrò pé pàtàkì èlò pàtàkì èlò ẹ̀dùn mẹ́rin sẹ́yìn lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà tábúwá tó máa ẹgbẹ́ gbogbo ìgbà ọkàn rẹ̀ ìdèrò máa wà abẹ́rẹ́ ọba ìfọlá nínú àwọn tá a dákọ̀ yìí láti dàbí nínú ọ̀rọ̀. sẹ́nu gbogbo kátà kátà lẹ̀ yìí kéde bẹ́ẹ̀nù ti wá rí bẹ́ẹ̀nù wa wá ọlọ́run ti ara tó gbogbo ìgbò fún wa o. ẹ tí o bá ti ti ti wa ọlọ́run náà sànù wa ti sàánù lọ́kọ̀ọ́. ẹ̀la ìlànà ìlànà ọ̀sán ọlọ́run rẹ̀ لا إله إلا أنت رسوله السلام عليكم ورحمة الله وبركاته الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا إبراهيم وأبيه وأبيه الله الله الله الله السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله Thank you. jòkòrò. Ẹyẹ gbà mí. Ẹyẹ gbà mí. Ẹyẹ gẹ́gẹ́rẹ́ lẹ́nu lẹ́nu lẹ́nu lẹ́nu gbowó rẹ̀ padà ní. Mo ti gbà mí. Owó ìjọ ń gbà ní ọ̀la. Owó jẹ́ gbà lọ́la owó ẹni tí wọ́n fẹ́.